الحمد لله نقائل وكذلك جعلنا بعضكم لبعض فتنة أتصبرون صلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا لن يقل سيادة ولا بعد ذا وبعد ذا بقولي أي سورة يسوق سيكا كثير سلولي لديكا إليه سيولا أبا ومن فارس وشي بيري انتو كتو في بيري ibi tó dé lọ́wọ́lọ́wọ́ àti tó máa parí ẹ̀ gbogbo ẹ̀ pátá olóhàn tọ́lọ́run adúpẹ́ fọ́lọ́run bá náà torípa àgbàgbọ́ òun náà lára wá fi balẹ̀ pé ṣe balẹ̀ yìí sí ìtorípa àgbàgbọ́ òun náà láti dìdélẹ̀ ta fi jáde wá kírù ní tó ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ kò fẹ́ fàyẹ ká sí lọ́wọ́n bá lẹ̀ ṣùgbọ́n àgbọ́jọ má sì ní nígbọ́já púpọ̀ ló já wa kò síbi tá a fẹ́ ságbà kò sí tá a fẹ́ ṣe àfikà ṣe tiẹ̀ torípa àmọ́ ni o ń tó ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ ti mú kápa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tì tí nǹkan ò lọ déédé má ṣùgbọ́n kìí ṣe bí ilẹ̀ sí wa kìí ṣe bí ti ká kírun kìí ṣe ti bí ká mọ̀ pé kan lọ́lọ́run ọba ń tó ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀-èdè a ó kó ìpayé kéke bátàgbàlagbà àtọmọdé àwọn ìbí ọlọ́run ọba tá a mọ̀ eléyìí tí a pé tiẹ̀ tá a mọ̀ náà ló fà á tara wa fi tutù tó fi sílé bó ṣe sílé yìí

àwọn àbí ọlọ́run kó jọ kó má jẹ́ ká tún ṣe nǹkan mí lẹ́yìn islam kó má jẹ́ kí ṣe tọ́ ìlérí wa jágbà lẹ́yìn gbàtà ti gbà fọ́lọ́ àwọn pátápátá yìí atọ́rọ̀ alẹ́kùn ọlá tí wa lè jẹ nínú ayé náà rèé pápá jùlọ tíyàn bá tiẹ̀ wá wà unfortunate

kéèyàn tó wà lórí orílẹ̀-èdè báyìí kó tún máa rí ìsìláàmù ṣe kéèyàn fẹ́ mú kíá ṣòfò méjì kò ráyé gbádùn kò tún rọ̀ ọ̀rùn létí ọ̀nà máa ṣètò abẹ́ ọ̀ a tún kíra wa lónìí ti ṣe ọjọ́ ńlá ọjọ́ àbáríkà láàrin ọ̀sẹ̀ tí ò zírò rẹ̀ ọ̀nà àníyàn ọmọdé jùmọ́ ọjọ́ tó tún lálùbáríkà lẹ́yìn ọjọ́ yìí ọ̀nà sí ọjọ́ ọdún ti ṣe ọmọdé ìyàmù àìdùn lè fítírì wà adúpẹ́ fọ́lọ́run wa lórí ilé yìí kọ́lọ̀ ọba kó jọ àkójọpọ̀ wa yìí kọ́lọ̀ kó fi ṣètò orí fún wa láyé inú sáré wa sí lálùkẹ́ yá máa wà kákanra wa ní sínú àní kásánra wa ní sínú àní kásán pààrọ̀ wà fún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní gẹ́gẹ́ bí ibi tá a bára wa sọ̀rọ̀ dí lọ́sẹ̀ tó kọjá ilé tó máa ṣẹlẹ̀ láwọn kan ó wá kíwà nílọ ó ní ká má ba orí ilẹ̀ jẹ́ òun adẹ̀kìlọ̀ kọ́kọ́lọpọ̀ àwọn ọ̀dọ́ ká má jẹ́ kára tawá ibi fún abẹ̀rẹ̀ sí badúkìá jẹ́ ká má badúkìá tẹni ẹlẹ́ni jẹ́ ká má badúkìá àjọ jẹ́ dúkìá àjọ gbogbo wa lájọ́ ní o àwọn ọ̀jọba tí wọ́n ṣe wọ́n ṣe nínú owó wa ní o inú gọ́ọ̀nà kan ò ní tò títí kó mú owó lápò ara tí ẹ̀ kó fi ṣòpópó náà àbí gómìnà tó bá tún máa yọ nínú owó sọ́ní kó fi ṣòpópó náà tí ò ní ṣe pọ́lìtì tó yẹ kó ṣe tó tún máa dà fàtẹ̀ sákàǹtì ti tiẹ̀ àbí sí ìfẹ́símẹ́ǹtì ti tiẹ̀ owó wa ní o ọ̀nà wa ní o ẹ má jà fi gbónára ìtara ìbínú ẹ má ìbàjẹ́ o gbogbo dúkìá tó jẹ́ náà ẹ má bàjẹ́ èèwọ̀ ni ẹ̀ṣẹ̀ ni kíyàn bà nǹkan jẹ́ ọlọ́run bá kórìíra ìṣe àpá ìṣe bùtùlù ìṣe kọ̀kànmí ti rí pé ọmọ o àwọn tí wọ́n ń bà àwọn ọmọ ya ṣe tọ́ọ̀lì ni a ti nílọ ilé yìí a dẹ̀ yẹ ká ma bú tó wà níbi pẹjá protest ká dáárú kí n pèsò islam ti wá dẹ̀rẹ̀ kò fọwọ́ sí islam wà sí ẹni tó bá gbọ́ islam rẹ̀ yìí nǹkan ṣe wá lọ́wọ́lọ́wọ́ lóòótọ́ lórílẹ̀-èdè ìkéde tó tún wá wáyé látòkè pátápátá lánàá látọ̀dọ̀ ẹni tí ṣe ààrẹ orílẹ̀-èdè wa pátápátá lórí owó tàà ń mara wọn mara wọn lórí ìtaàrí gbà tó bó ṣe yẹ ìwọ̀nba tó tún wà ń lẹ̀ta yí mara wọn pé títí títí ń kan èyí tí wọ́n ló yá kúrò ńlẹ̀ táwa fi yẹra wọn ọ̀rọ̀ wá dé látẹnu aláṣẹ pélé yẹn pàápàá náà ó wá kú bọ̀ ní káàrùgbà báwọn ní ká ṣe ṣe ọkùn sí mọ́wàá lára náà ti pẹ́tipẹ́ ebi ń pa wá nǹkan jẹsùn orú mú wa kò tún síná àtúgbọ́dọ̀ sí àgbọ́dọ̀ sí lẹ́kùn ṣe lọ kọ́ wa pé kó ti wá kọjá báyìí ẹjá fara dá náà ni tèmi tó ń dùn èyí tó ń dùn èyí tó ń dùn ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń dùn onípowó ló wà nílẹ̀ àtúntò na sí aláwọ̀ kan sunkún pé kò tiẹ̀ sí tẹ̀ ń tẹ̀ ń pè ní tàtijọ́ tó ti dàtijọ́ àní kò sí nílẹ̀ ẹ̀wọ̀n tiẹ̀ ní rárá ẹlòmí ò tiẹ̀ ní rárá àwọn kan ní wọn mọ́bí lọ nìkan ibi títà kan wà nílẹ̀ tẹ́lẹ̀ pé àti fẹ́ẹ̀kì àtọ̀ríjínà òun ní ṣe ẹ̀rí gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa láyé àkọ́kọ́ bí ká máa ronú bà ní pé àfọwọ́fà wa ni ò ṣe bí ń kí n sọ pé ń táwọn èèyàn láwọn fẹ́ ni ìjọba àtọwọ́dá àwọn èèyàn náà wọn ò fẹ́ Islam tí wọ́n bá gbo ṣẹ̀rí à ọ̀n nífẹ́ kó délẹ̀ àwọn onímọ̀ ṣẹ̀rí pa ni wọ́n fẹ́ pè ní àbí ṣẹ̀rí à ìtumọ̀ rẹ̀ nípa òun fẹ́ òfin ọlọ́run láti fi tukọ bó ṣe ń lọ òfin democracy òun náà nígbàgbọ́ àwọn èèyàn wípé ó lè tún nǹkan ṣe lóníkàlùkù àwọn fi lè dáǹfà náà ti rí bùjẹbùdánù jẹ ti ẹgbẹ́ mìíràn jẹ ti ní ẹni ilẹ̀ wà ń bẹ̀ ó máa tó kàn wá àwọn náà ti wà ń bẹ̀ jáde tiwa náà kó tó kàn yín ìgbàgbọ́ àwọn èèyàn nìyẹn èmi náà léyàn lókè ìwọ náà ṣé wọ́n náà léyàn lókè ẹ̀yin náà ti jẹ tí ẹjẹ́ tó àwálá tún ṣe tí wá lọ́wọ́ gbogbo tó bá ti jẹ́ tó bá ṣe ń ṣe rèé ọ̀nà tá ń gbà àfihàn rẹ ẹni sípò rèé gbogbo tó ju wá ti rí bẹ́ẹ̀ àti ká fara mọ́ nínú tá a gbọ́ náà ni pé n tó bí n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó náà ní láti dènà máwọn olóṣèlú eléyìí tí wọ́n ń gbé owó fún àwọn èèyàn fi ìbò ṣùgbọ́n ẹni tó kàn ń jà nínà ní wípé káṣe sùúrù ní olórí tó di ọ̀rọ̀ tí wọ́n o kọ́lọ̀kó bá lọ́rẹ̀ ní wọn olórí dáadáa kọ́lọ̀kó dẹ̀ jọ gúnlẹ̀ dáadáa olórí wa bá wà pẹ̀lú wọn kó bá fi ṣọ́ ṣọ́ wọn mùsùlùmí kì í ọ̀rọ̀ tó lórí kì í dẹ̀ ṣépè

nítorí ìdí ẹ̀yà àti ká ṣọ́ra ká fura kádẹ̀ bí ọlọ́run kókó jọ kó ṣàánú wa tó wá jẹ́ pé sísẹ̀mù bó ṣe ń bọ̀ rí tè tó dájú tó hàn sí mi lọ́wọ́lọ́wọ́ báyìí ń gbà táwọn èèyàn tẹ̀ ń rówó ná tí wọ́n bùkátà tó wó táwọn kan tún ṣe ń kọ̀ọ̀kan jú àgbà sígbà tí ò tẹ̀ sí lọ́wọ́ àtolówó àti mẹ̀kúnnù lolóṣèlú kan máa gbé nítàwọn èèyàn wá ní fẹ́ gbà ní ìníkẹ̀ gbà ò ẹ jẹ́ káwọn náà kàkúlẹ̀tì ń ta sọ yìí kálọ̀ rò ó ànígbà táwọn ẹ̀lẹ́tàn tó ti lọ kò sí èfún pínpín kò sówó ń ta kò lè tó báyìí àwọn olóṣèlú kan dẹ̀ ń gbé owó lọ fún àwọn èèyàn àwọn èèyàn dẹ̀ ń gbà lọ́wọ́ wọn àṣewà sísẹ má gbà ẹ má gbà àwọn èèyàn tó ti ń gbà á kẹwẹ̀ ẹjá gbà bí ó bá tẹ̀sílẹ̀ tí ó bá jẹ́ dáadáa òun nìyẹn àwọn èèyàn gbà ṣé ní ìsìn lọ́mọ wà tó láfẹ́ ṣe fún àwọn èèyàn pé ẹ má gbà tẹ́lẹ̀ mi máa sọ fífà imam owó tóun naira tí wọ́n fẹ́ gbówó lẹ́nu ATM tí ẹ pé òun ò òun lọ sọ́dọ̀ POS kó ó ní lórí 5,000 naira 1,000 ní ẹlọ́lọ́ wá nílá káàntì ẹnìkan wá gbọ́wọ́dé ṣọ́wọ́ wá ní gbà ṣe gbọ́bà ní sí tí a pẹ́ fún pínpín ló tún mẹ́kẹ́lẹ̀ ìtúrí pín dọ̀rú ní lóde yìí o àbíkó ń tún gbà o wà tún ilẹ̀ fẹ́ ká ṣe fáwọn ẹni wọ̀nyí tó bá pé ọlọ́run bá lè ní kọ́rọ̀ dókè tọ́jọ́ kan wá lè kéde pa á lọ síbi nǹkan ọ̀tá wa o pé ìrẹ̀jẹ̀ bá wá àwọn èèyàn ná owó wọn fún ara wọn tó lóṣèlú bá gbede wá ní mo ti wà òkè àìjẹ́ ló ni mo ló kò sí tí mo bẹ́ fi ṣe tọ́lọ́run bá ní kó ọlọ́run àwọn olóṣèlú tí wọ́n ń bá wa sọ̀rọ̀ wá sí làwọn ṣe fún wọn olóṣèlú kan ò lè sọ gbangba ni mo ti ń sọ yìí pé mo gbowó lọ́wọ́ wọn àwọn mọ́ọ̀mù mi lè máa gbà gbogbo àwọn ní káwọn mọ̀ ká

àwọn èèyàn dáná sí bank manager kan gẹ́gẹ́ bí ìròyìn ìtagbọ́ sí ìtorí ọ̀rọ̀ pọ́lísì ńlá tó jáde yìí náà ni ẹjọ́ kí lẹ̀ ṣe bank manager yìí kí n èwo ló lè ṣe instruction àwọn ń tẹ̀lé èèyàn lára gbogbo tó ń ìròyìn tó kàn wá lára náà ni pé gbogbo bẹ́ẹ̀ ti àwọn èèyàn tó ń bọ̀ lábẹ́kútà ọ̀rọ̀ náà kọjá ọjọ́ wọ̀n láfẹ́ sí ilé ìjìjú ká máa bí ọlọ́run bá lọ fún ìdẹ̀kùn tó bá kàn sínú bẹ́ẹ̀ àwọn tí wọ́n ríṣẹ́ kan ṣe tẹ́lẹ̀ tọ́ ọ̀rábọ̀ ṣe jẹ́ pé ọ̀lẹ ni wọ́n kí gbogbo ẹ̀ dàrú káwọn lè rí ṣọ́ọ̀pù já àwọn ilé ìyàwó sísọ opportunity wá bẹ́ sí gbòòrò ọbẹ̀rẹ̀ ẹ wá ní ọlọ́pàá ṣìbọnyìn ọlọ́pàá ṣiṣẹ́ ṣe káwọn náà máa rìn gbèrègbèrè o ètò àbòlú lọ́lọ́pàá náà wọ́n ṣe sí wọn jáde ti pẹ̀sù sí nǹkan òun náà ni tán máa jáde fún ẹ̀yìn náà lẹ máa pè wọ́n pé bíbà yí dàrú lọ́wọ́ o ẹ̀ lè sún ẹ̀ lè jí nínú ilé o tán bá tún bẹ́ sí gbòòrò ẹ sọ pé wọ́n tún yìnbọn ni o ẹjá bá àwọn ara wa sọ̀rọ̀ ẹjá ṣe sùúrù ká fara dà á ìtìnà tó kàn wá lọ́wọ́lọ́wọ́ yìí kò ní pẹ́ dìtàn ṣùgbọ́n gbà tó bá máa fi tipa fẹ́ fi kí ní àti farabalẹ̀ kábalẹ̀ wà ní ẹni tó fẹ́ pàtàn náà kọ́ máa pa mọ́tàn àìmọye lòmí ní ti tó ti bá lọ àwọn tó bá lọ ń gbàtà jẹ́lá àwọn ti bá tàn lọ tàbá ṣe sùúrù máa faragbá ṣe sọ pé tójú bá baralẹ̀ árímú ẹjá

nígbàtí gbogbo ẹbá tún ká kúrò lẹ̀ ẹ̀hẹ́ wàjìbáàtì ní tàà yẹn àwa tún padà sínú ó tún wá ti ṣẹ́kù lẹ̀ ní ìsìn jẹ́ relé ra tọ̀hún ẹjá fara o kò sí ń fẹ́ sọ fún wa náà ju ká fara kàn ló kàn wá náà ra nǹkan ni àjọ náwó àjọ ń gba owó ni ohun tó wà lójú ló máa kán táyà tí bá fún àwa náà lè rí gbà o táwa náà bá rí ná àwọn tọ́ náà lè rí náà tó bá ti wájú kó fún bẹ́ẹ̀ àwọn tí wọ́n ní wọ́n fúnlẹ̀ mọ́ lákọ̀ọ́kọ́ wọ́n náà olóṣèlú tí wọ́n ná owó ọgọ́ọ̀rọ̀ àwọn tá ń sọ yìí èmi àti yínlẹ̀ àwọn lè máa lọ tò ní báǹkì ká máa dàmú pa fẹ́ gba owó àwọn ni wọ́n ní tó pọ̀ jù lówó báǹkì wa àwọn kan máa pàṣẹ fún báǹkì báyìí ni wọ́n máa gbé lọ fún wọn ni ọ̀hún àwọn máa gbé lọ fún wọn ni o nígbàtí ẹ̀ṣẹ̀ bá bẹ̀rẹ̀ ẹ̀là nígbàtí bá rí tó ń já àwọn owó báyìí ah ṣe tí wọ́n ní kọ́ máa rówó èyí náà gbó ibi tó ń lọ sí consistency báyìí ibi tó ń lọ sí local government ibi tó ń lọ sí state báyìí ó ti wà ń lẹ̀ ní orí ogó ṣe máa ń ṣẹlẹ̀ ní ọ̀hún sẹ́yìn náà dẹ̀ mọ̀tájọ́ mọ́ gbogbo òfin tó bá ti dé báyìí àwọn mẹ̀kúnnì ní àti ìgbà yẹn náà la máa fara kó bó ṣe máa ń sáábà rí nìyẹn ṣùgbọ́n ká torí ẹ̀ náà ni mẹ̀kúnnù ló fi ń pàrọwà fún mẹ̀kúnnù mo ń pàrọwà fún yín o ẹ má jà dà ẹja ṣe dúró ẹ̀dẹ̀já máa fi lẹ́yìn náà bẹ ọlọ́run ṣe lásìkò máa ń gbà jù lásìkò gbàtẹ́jà bá wà nínú ìnira à ìbéèrè mi bá ń sọ fún wa tálẹ́rù kó fẹ́ jẹ́ pẹ̀lú ti ara nígbà tó bá pè wọn ọlọ́run náà ló máa jẹ́ ìpè náà ẹjẹ́ àpè lásìkò nira ìtọ́lọ́njọ́ ara yìí ni wà ìpè pọ̀ ṣìjẹ̀kù fún wa ha wọ́n tún lọ tún fẹ́ dìbò wọ́n tún fẹ́ díjọba fáwọn kan látọ̀dọ̀ àwọn kan sọ́dọ̀ àwọn kan ọlọ́njọ́ ẹ̀yàn aláàánú fún wa ẹ má dárúkọ ẹlòmíín ni wá ní olóṣèlú lòun àbíkò ń dárúkọ candidate ti tòun à tó bá rò pé òun ni tó bá dìbẹ̀ tọ́lọ́ bá fi ṣe pàṣọ́nù ẹ̀ ń kọ́ tí ò wọ̀dọ̀ jẹ mọ́ tẹ́ kókò mí ló ń wò ó wò ṣe sọ fọ́lọ́n tó ọlọ́n jẹ́ ní eré ní kò yàn fún wa ẹni tó sì bẹ́tà tára òní ni wá ta máa gbádùn ta máa ní fọkànbalẹ̀ káàtì jà ní máa bọ́ síra òní torí pé tó bá lọ bó ṣe ń lọ yìí abẹ ó ṣẹlẹ̀ táwọn ọba sọ̀rọ̀sọ̀lá nígbà ọmọ rẹ̀ jáde láyé inú rẹ̀ bàjẹ́ púpọ̀ ìkan nínú tó ń bani nínú jẹ́ láyé òní kéèyàn lùsì ọmọ ọmọ ànábì jáde láyé tọ́mọ ẹnìkan bá jáde láyé tàbá ń sọ̀rọ̀ kòsókòsó ní sí ẹ̀rí pé yóò kàn òun mọ́ ìbànújẹ́ tó kàn òun yẹn ó ju pé kòsówó lọ tòbí ìdí kágbín tó ṣẹlẹ̀ tó alọ́wọ́lọ́wọ́ ní ìsìn sí yẹn pé ọlọ́njọ́ má fà rẹ̀ kí ni wọ́n fi sọmọ má fi ṣaya má fi kú pẹ̀lú kankan ní wọn báyìí fún wa lálàáfíà abdulrahman bin awf ń béèrè lọ́wọ́ anábì ń bà tó di tá anábì náà tó bí ń dà lójú ẹ̀ ọ̀rọ̀ sọ pé ẹ̀yin náà tún sunkún òjíṣẹ́ ọlọ́run ànábì ní ni òun á sunkún ó ní ọkàn ló dàrú lọ́hùn ìgbà tọkàn dàrú ó ní omi ń dà lójú ó ní ṣùgbọ́n bó ṣe lè wù kó rí o àní fi ẹ̀mí ìsàn kankan àti tí ó máa yọ ọlọ́run bá wa nínú gbogbo tó ń da ọkàn wa rú lọ́wọ́lọ́wọ́ nìsín ẹ má jẹ́ ká fi ẹnu wa kankan kan àti tó máa yọ ọlọ́run bá nínú o ká má sòdì ọ̀rọ̀ o tọ́lọ́run ká má sòdì ọ̀rọ̀ tólórí ká má sóde ọ̀rọ̀ sórílẹ̀-èdè wa ká má sóde ọ̀rọ̀ síra wa náà ẹ̀lẹ́dá ní irú ayé òfòwò ló ń tẹ̀ wá wà ìgbàna kí ló wá ti lórílẹ̀-èdè yìí orílẹ̀-èdè tó fi ń dáa jù náà wà yìí nínú orílẹ̀-èdè tó fi ń dáa jù lágbàáyé ilẹ̀ láwà yìí orílẹ̀-èdè Nàìjíríà tó káwa máa bẹ̀rọ̀ kó jọ kó bá wa tó kó dẹ̀ káwọn olórí tó máa tó kókó fún wa وكذلك جعلنا بعدكم لبعض فتنة أتصبرون ọlọ́run náà fi wá ṣe fìtínà fúnra wa èrò ẹ̀yìn ó fi wá ṣe tìtínà fáwọn olórí ó fáwọn olórí ó fi wá ṣe tìtínà fáwọn èrò ẹ̀yìn ọlọ́njọ́ àwọn olórí tán máa lè máa tójú bọ́ débi Umar bin al-Khattab àwọn ni kó yàn fún wa fáànà bí ṣe ń tukọ̀ lúgbà náà irú wọn ni kó yàn fún wa á tẹ̀síwájú lọ́sẹ̀ tó pọ̀ kọ́lọ̀ kó ṣe wa kù jùgbà náà lọ ẹjá ṣe sùúrù o ìfún pípẹ́ táwa ń rẹ̀ àmì ọlọ́run kó ńlá wa kó fi wa kó tù wa lára سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك